iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí monde ẹ̀yin ẹlẹgbẹ́ wa ẹ jẹ́ ká ṣiṣẹ́ ká gbàdúrà sí ọba wa tó pa wá mọ́ jòní bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé òní náà ni ọjọ́ ajé ọjọ́ iṣẹ́ ọjọ́ tó yẹ pé gbogbo náà á fi ṣe káràkátà wa káàkiri ọ̀pọ̀ ló ṣe ń lọ tiwọn báyìí ọ̀pọ̀ ló ṣe ń dé ọ̀pọ̀ náà láti lọ látàárọ̀ ọlọ́run ọba mi á sá fìbùkún lé gbogbo ẹ̀ náà ni o ẹ wò ó ṣe mọ̀ wípé òní náà lọ́jọ́ ajé àkọ́kọ́ ìyẹn ní tí oṣù keje o ọlọ́run ọba tó wá fún wa lórí ọ̀fẹ́ láti rí ọjọ́ ìláyọ̀ àti àlàáfíà náà là ń dúpẹ́ fún òun náà la mọ̀ pé wọ́n torí kò rohun kò sóhun tá a rí báyọ̀ bí ò bá ń ṣe ọpẹ́ ẹ wò ó ọpẹ́ náà ló yẹ kí wọ́n dá torí ọ̀fẹ́ ẹ wo ìwọ àti èmi táwa fún lórí ọ̀fẹ́ láti ọjọ́ ìlẹ àti àlàáfíà o kì í ṣe agbára wa kì í ṣe mọ wa kì í ṣe gbọ́n orí wa kì í ṣe pé torí adájà wọn yẹn lọ ṣùgbọ́n torí pé àǹfààní náà lọ́nà ọba mi fún wa òun náà lè ṣe ní ká pàdé lórí ètò yìí ètò wa náà lẹ́ni nation cup special edition èyí tó ti tẹlifíṣàn gbé kalẹ̀ o fún ìgbàládùn gbogbo wa pátápátá láti àtọmọdé àtàgbà àtọkùnrin àtòbìnrin láti mọ ọlọ́gbọ́n mọ bóyá ìṣẹ̀lẹ̀ bóyá rí ìyẹn Egypt lọ́hùn-ún ọ̀pẹ gbogbo yín inú yóò ti <laughs> ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ló fajúro lánàá o látàrí bí àwọn ikọ̀ sípà ìgbìmọ yẹn ṣe látàrí pé ẹ ẹ wo ó dunni gan ó dunni àmọ́ ẹ wo a fi ń bọ̀ bẹ́ẹ̀ náà dáadáa o lórí ètò lẹ́ni padìyàn rẹ yín náà o ọmọ yín padì dáadáa èèyàn yín fáyín bọ̀ yín àjọ wà bí ni ìmọ̀sọ́lẹ̀ pèsèta lórúkọ tèmi ọlámilẹ́kọ̀ daramọ́lá aod ẹ wo lónìí àpò yín dáadáa akọ́ròyìn wọlé bíbá náà ni ẹ ń lẹ́rẹ̀ẹ́ sí ẹni tá à ń retí dé o ẹni sss òun náà ṣe kí ni ń lé dáadáa ó yà jùlẹ̀ jọ̀ǹgbà ń bẹ̀. bẹ́ẹ̀ ni lọ́jọ́ monday kò ní gbàgbà kú gbà ó mo ní ẹjẹ́ máa já yín sí wípé èkó nìkan kọ́ ni ó gbàgbà kú lọ́jọ́ monday torí wípé gbogbo àwa la mọ̀ wípé ọjọ́ monday ni ọjọ́ ajé nílẹ̀ yorùbá gbogbo wa dẹ̀kẹ̀dẹ̀ la máa rájẹ jẹun oníkálukú náà a máa wá tajé lọ a máa mú tajé rò mo ní àti mú gbọ́ àníbà àti ṣe ń lọ tá à ń bọ̀ yẹn ẹ jẹ́ kí n máa ṣe ládùúrà fún yín wípé ajé àfilé ẹnìkan kan wa náà ṣe bùgbé mo ní ẹ kú ilé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ìyẹn ti kòwéwó ìyẹn tewó nìyẹn ìyẹn ti AFCON special edition tẹ́yìn náà tí mo bó ṣe máa ń lọ tí mo bá ṣe máa ń jùlẹ̀ ní kọ̀ọ̀kan èjèèjì torí wípé àṣà wa náà ní ṣaláì máa gbé nǹkan dé tó bá ní pé kí ti gbé lédè àwórì wọn ni ó gbére bẹ́ẹ̀ ni ire ire báyìí náà la gbé torí wípé níre níre báyìí náà ní tirẹ̀ àwa ti wúre ká tó jáde lọ́dọ̀ àwọn tí wọ́n níre wọ́n sì ti jẹ́ kó yé wa wípé àníṣe dandan ni tàìdán a máa múre délé àtẹ́mí àtẹ́yìn a máa múre délé pàdé yẹn náà túre Muhammad kọ́ọ̀zẹ̀ fà successful super striker táwọn èèyàn ń pè ní Mr Success ó lè rí bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ Nàìjíríà lè ṣe bẹ́ẹ̀ torí wípé ó dé bólúgbọ́n olúgbọ́n kásá ó dé bá rẹ̀sà rẹ̀sà ló bẹ́ẹ̀ ó dé bọ́rọ̀ gun léèlà òun náà fi gbá àyà gbé ó wá dé bá Nàìjíríà nìyẹn kàkà pé kí wọ́n gbẹ́sẹ̀ wọ́n gbé bọ́dì mo náà ti dé sórí ètò ká máa jùlẹ̀ ní kọ̀ọ̀kan náà ló kù báyìí. all right now ẹ wo ẹja máa jùlẹ̀ ní kankan ejeju ẹ wo ikọ̀ NFF wọ́n ti pariwo wọ́n pariwo báyìí wọ́n díjú mórí pariwo ni wọ́n ní gbọ́gẹ́nẹ́ tíwọ́ ìṣó gbọ́dọ̀ dájá já ọ̀sẹ̀ owó ojú orí ó kódà kó gbé akọ́ni wálé lílọ lọ́lọ́ ọlọ ni wọ́n wá pe àwọn adájọ́ wọ́n pe àwọn adájọ́ wọn ìyẹn àwọn agbẹnusọ ìyẹn lọ́ọ̀yà fáwọn ẹjọ́ NFF wọ́n ní ẹ̀yà bọ́bí ẹgbẹ́ òwe yín jáde ó yẹ wò ó kí la tọwọ́ rẹ̀ bọ̀nà ọwọ́ kí la tábà ó ń da tẹ́lifíwọ́n bá ṣàṣì ń bọ̀ ìyẹn ní orílẹ̀-èdè Egypt bó bá ti ń bọ̀ alẹ̀ gùdẹ̀ báyìí ẹ jọ ẹ bá jáwé mọ́ lọ nílé rẹ ní lọ́wọ́ wọn ẹ díjú ẹ já yín lọ́wọ́ à inú rẹ̀ sì ń bí wa ẹ wò ẹ wò gbogbo ẹ̀kú ẹ̀ inú tá a bí ikọ̀ NFF ni pé ẹ gẹ́nẹ́ tó bá tún gbọ́ ọlọ́yà gbọ́ ó yá máa kọ̀wé rẹ̀ lẹ̀ báyìí kọ́ sí bọ́ọ̀lù látòkè gbogbo bọ́ọ̀lù bẹ́ẹ̀ inú bí wọn gan gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ṣá wọ́n gẹ́nẹ́ tó lílọ lọ́padà lọ bẹ́ẹ̀ ni tí gẹ́nẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ wípé lílọ báyìí náà ló pàfà fẹ́ lọ torí wípé wọ́n kọ owó ẹ̀bọ̀wé ni wọ́n sì padà yọwọ́ ẹ̀ kúrò nínú ìwé nígbà kan òun nìkan kọ́ la kọ́ ni mọ̀ ọ́n gbá tá a máa kọ́kọ́ gba lórílẹ̀‐èdè nàìjíríà tá a bá mú láti ọdún 1994 ó náwọn akọni wọn gbá tá a ti gbà táwọn náà ṣiṣẹ́ ribiribi kódà tí wọ́n tún gba fi ẹ̀yẹ wá fún orílẹ̀-èdè yìí ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà bí wọ́n ti ṣe tó wọ́n padà ṣe kíni wọ́n padà fi orílẹ̀-èdè nàìjíríà lẹ̀ padà sórílẹ̀-èdè bá bá wọn ni torí àjò olè dùn kó dàbí ilé ṣùgbọ́n bíi ti Clement Westhoff kọ́ o bí àjò ṣe dùn títí ó gbàgbé ilé ó padà kó lọ sílẹ̀ Kwara ní nípínlẹ̀ Kwara lọ́hùn ibẹ̀ náà ló padà fi ṣe ibùgbé onítorí mo ti gbádùn nàìjíríà jù ìgbé ò lọ síbẹ̀ yẹn o Daniel Troy máa àgùngúnlẹ̀ mi ò bí ẹ̀ mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n fajúro ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní wò ṣeṣe rẹ̀ṣẹ̀ bí wọ́n ṣe ń wò ṣeṣe rẹ̀ṣẹ̀ níbi tí wọ́n ti lọ ṣe tí wọ́n ti lọ wo eré ìdárayá èyí tí AFCON èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lé orílẹ̀-èdè Egypt níbi tí wọ́n ti lọ wò ó tí oníkálukú bẹ̀rẹ̀ sí ní pòṣe wípé àṣẹ àwọn super eagles àṣẹ ẹni ẹni àbùkù níwọ̀n mo ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ pé wọ́n ń ṣe ẹni àbùkù àwọn èèyàn ń fajúro torí pé kí ni wọ́n ní Madagascar tí wọ́n fi ẹ̀yìn Nàìjíríà gbolẹ̀ tí wọ́n ya aṣọ mọ́ super eagles lọ́rùn fẹ́ẹ́rẹ́fẹ́ pẹ̀lú ẹ̀mí ayò méjì sódò bẹ́ẹ̀ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń sọ̀rọ̀ wípé sí ẹ kó rí bẹ́ẹ̀ kí ló dé tí Mikel Obi ò lè ta sánsán kí ló dé tí Galo ò lè ṣe bó ṣe yẹ kó ṣe kí ló dé tí Ahmed Musa tó ń wọ́rìn àná àwọn èèyàn ń complain àwọn èèyàn ń farakí kí ló mú wọn farakí nǹkan tó mú wọn farakí náà ni wípé Madagascar ní orílẹ̀-èdè tá a ti rò pin wípé wọn ò lè pagánì wọn padà kọ́lé alárinrin lórílẹ̀-èdè Egypt látara ikọ̀ super eagles. alright now ẹ wo ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n gbọ́ dáwọ́ àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí múrin sẹ́nu wọ́n ní ẹ ọ̀rọ̀ ni yóò sọ ara rẹ o ọ̀rọ̀ ni yóò sọ ara rẹ ọjọ́ tíyàwó na ọmọ ọ̀rọ̀ ni yóò sọ ọ̀rọ̀ rẹ̀ ẹ wo. àwọn bá ti sọ ní pé ẹgbẹ́ yìí dàbí ẹ̀ a ti gbé yìí wá. <laughs> àwa ti yí sí olórin dé. àwa sọ tó ń bẹ. ọ̀rọ̀ náà ẹ wo tani bẹ̀rẹ̀ sí kọrin àwọn ilé nàìjíríà wọ́n pẹ̀lú bọ́tà o wọ́n wá kọrin fún orílẹ̀-èdè Madagascar wípé ẹ̀yin sẹ́ẹ̀mù wípé ìyàwó ìyàwó ẹ̀gẹ́nẹ́ Troy orílẹ̀-èdè òun ló wà ní ẹ̀ sì mọ̀ wípé àti di àná ni wá ẹ̀yin wá nà ọmọ kọ́ ẹ wo ẹ jẹyàn yín ṣu dáadáa ọjọ́ tá a bá pàdé a sì fẹ́ ká pàdé yín ni a má lù yín bí ìta bẹ̀yìn o a dìjú a bínú tán náà ní ìṣẹ̀lẹ̀ ẹ gbogbo ẹ gbogbo ẹ̀ sá àwọn yẹn padà sínú gẹ́gẹ́ tí wọ́n lé o àti ìyàwó èyí tó jẹ́ àǹtí gangan gangan tí bọ̀dá gẹ́nẹ́tírọ̀ yìí gbé sílé dáadáa wọ́n ti mọ̀ pé ọmọ orílẹ̀-èdè Madagascar ni wọ́n ní à ó jẹ́ kó wo ṣe pé à àná náà ni wà ẹ náà ni kò yẹ kó lù wá tó ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá wọ́n ṣáà ti padà kọ́ ni tí ó ní gbogbo bó ṣe ṣẹlẹ̀ à ọmọ jẹyàn rẹ sí ẹ jẹyìn sí lórílẹ̀-èdè Madagascar gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá nítorí pé àná àti gbogbo ẹ̀ náà lórílẹ̀-èdè Nàìjíríà àti kọ Madagascar ìyẹn lọ́dọ̀ gẹ́nẹ́tírọ̀ náà la jẹ síra wa dáadáa. mo ní tá a bá jẹ́ bẹ́ẹ̀ síra wa Troy wípé àná òun ti gbàgbé wípé orò la náà òròdè àná dẹ̀kẹ̀rẹ́ kò ṣeé rí fín ṣùgbọ́n àwọn ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi ọwọ́ rẹ́ àná nímú o ohun tó wọ̀n sí pé wọ́n ti rí àná fín àmọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ lèmi ń lọ ibi tí mò ń lọ ní wípé ìjẹ́ mọ̀ wípé ikọ̀ super eagle wọ́n pàdánù owó rọ̀gùn rọ́gùn tó yẹ kí wọ́n gbà owó tó lé ní mílíọ̀nù tó pọ̀ rámjábù rẹ̀ rẹ́ torí tá a bá pè ní kọ̀ọ̀kan èdè èjì ee mílíọ̀nù tó ya ń pia ni o wọ́n nítorí kíni nítorí wípé àwọn àjọ NFF wọ́n ti fi owó ránṣẹ́ sí orílẹ̀-èdè Egypt wípé kí àwọn tí wọ́n lọ sí ojú orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn àwọn àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles kí wọ́n pín owó náà mọ́ra wọn lọ́wọ́ ní kọ̀ọ̀kan èjèèjì ìyẹn tí wọ́n bá ti jáwé olúborí tí wọ́n bá ti fi ẹ̀yìn Madagascar tí wọ́n bá ti fi ẹ̀yìn wọn gbolẹ̀ ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ tó yẹ kí wọ́n gbowó náà sọ́wọ́ bí wọ́n ṣe kówó náà fún ìyẹn akọ̀wé akọ̀wé ikọ̀ NFF akọ̀wé Super Eagles tí ó gbowó náà dání tóun náà lọ wo eré ìdíje yìí kọ́sá tó di wípé ọ̀rọ̀ náà yíwọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n dá owó náà padà ó wá káwọn èèyàn lára wípé áá ó ṣe lè rí bí ó ṣe lè jẹ́ ṣùgbọ́n bó ti ṣe yẹn ìyẹn náà nǹkan tó make sense lọ́dọ̀ àwọn èèyàn ni torí wípé wọn ò fẹ́ múṣẹ́ wọn lókùnkúndùn ni wọ́n ń fi ayò wọ́n ń fi ayò wọ́n ń fi ayò ṣe kíni wọ́n ń fi ayò tàfàlà lóòótọ́ eré là ń fọmọ ayò ṣe máa ti ń fi ayò tàfàlà òun ló jẹ́ kí wọ́n dá owó rọ̀gùnrọ̀gùn náà padà sínú àpò ìkówósí ti NFF ìyẹn àwọn tí wọ́n ń ṣe agbátẹrù bọ́ọ̀lù ti orílẹ̀-èdè nàìjíríà àní ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ làwọn náà sọ fún wọn o wọ́n ní stop ṣe bẹ́ẹ̀ ẹ yé ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ múṣẹ́ yín lọ́kùnkúndùn. all right now ẹ wò ó ẹrun stop ṣe bẹ́ẹ̀ ẹ múṣẹ́ yín lọ́kùnkúndùn o ẹ wò ó látàrí eléyìí látàrí owó rọ̀gùn rọ̀gùn èyí táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yẹn super eagles ni wọ́n pàdánù ẹ wò ó ẹ sájà máa gbórí ìmọ̀ ìrìnmọ̀ o ìyẹn fún gbogbo àgbájọwọ́ ìyẹn ikọ̀ ìyẹn ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà bọ̀dá ètí jẹ́gbẹ́ alárun tó ṣáájú wọn bọ̀dá dáadáa ìyẹn ààrẹ muhammadu buhari buhari wọ́n ti ní ẹ̀wọ̀ owó rọ̀gùnrọ̀gùn one billion naira ẹ lọ lè fún gbogbo àwọn tí ń ṣojú orílẹ̀-èdè nàìjíríà ó ní owó yìí bẹ́ẹ̀ ṣe pin rèé o ẹ fún àwọn falconet ní tiwọn ẹ fún àwọn ikọ̀ falcons lówó tiwọn ẹ wò sí ara àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ wọ́n yẹ golden eaglet èyí tó lọ ṣojú orílẹ̀-èdè nàìjíríà ní poland ẹ fún wọn lówó wọn o ó ní sí ara àwọn tó wà lórílẹ̀-èdè egypt lọ́wọ́lọ́wọ́ kódà bó jẹ́ pé gọ́ọ̀mù madagascar náà wọ́n ẹ wò ó ẹ fún wọn tó wọn wò yìí owó tà ti jẹ́ lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ ni gbogbo wa ìyẹn ti federal government of Nigeria orílẹ̀-èdè Nigeria gangan gangan wọ́n ti ní one billion naira rè owó rọ̀gùn ìbínú owó ni o wọ́n ní ẹ wò ó ẹ pé fáwọn ọmọ yẹn kọ́ rówó kọ́ lè mú ẹ̀ kọ́ dáadáa. wọn ti fi owó yẹn dáadáa mo rò pé wọ́n yẹ fi ní kọ̀ọ̀kan tán fi tán làwọn dà àwọn tí wọ́n ń gbé ìjókòó super eagles lárugẹ o ìyẹn àwọn journalist àti sss. kọ́ńtẹ̀ dárúkọ tán ẹ fún èso di o ẹkún sss náà ní ti ẹrù àmọ́ ẹjẹ kí ti èso rí ẹjẹ kó ju ti sss lọ. yóò ní mínì tó bá fi bí abi ten naira bí twenty naira fi lọ yóò ní mínì. ẹ wo ẹ jẹ́ ká máa já yín sí kí la tún fẹ́ já yín sí torí wípé àgbúdọ̀ lọ sókè lọ́hùn ẹ̀yin náà ti mọ̀ wípé ìpolówó báyìí náà la gúnmú owó ṣùgbọ́n jẹ́ sáré já yín sí wípé Garnet Roy ti sọ wípé tí Madagascar bá nà wá kò ní mínì o ó ní wípé yẹn kọ́ ló ṣe kókó sí wa nǹkan tó ṣe kókó sí wa lásìkò yìí òun náà lẹni tá a fẹ́ lọ bá pàdé ìyẹn ta ni àìtí mẹni tá a máa bá pàdé ní round sixteen níbi eré pàrìpà eléyìí ló ń pè ní tábàtì nù ẹ máa lólé oníkálukú ti ń pa àkíbàgì ẹ̀ torí àìtí ìmọ̀bi tó máa jẹ́ sí ṣùgbọ́n jẹ́ ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹni tó wà ní group c àbí group d ìkan nínú wọn la máa lọ bá pàdé o ṣùgbọ́n àwọn ìwọ ló máa jẹ́ sí ẹjẹ́ adókè lọ́run tá a bá padà dé àtún máa já yín sí wípé AFCON special edition ó ń tẹ̀ ẹ́ síwájú.